nílò gan mo tètè ló ń ṣiṣẹ́ bọ́ kí lórúkọ yín náà kazeem kí ni azeez wọ́n gbọ́ kí lórúkọ tiẹ̀ túndé kí ni ọmọlẹ́yẹ hey stop it stop it stop it stop it don't stop anything eh, bó lẹ ti rí kí n tó àlọ́ yìí ọmọ olúbo ni ẹ. sáré bó ń kòròdú. ní tí mò ń sọ yìí tí bá ti parọ́ ẹ pa mí síbí ni ìrìn máa kì ọ̀ tí bá ti parọ́ máa bọ́nu kéèsì yẹn níwájú ọlọ́run àtẹ̀yìn. hey stop it. ṣé kinní yìí hmm. ti bá ní mi mú pa ẹ̀ parọ́ ni ṣe ń gbọ́. mo ń gbọ́ ẹ má sọ̀rọ̀ ẹ lọ. ṣe rí òun babaláwo lòun ẹ get babaláwo lòun èmi ni mo mú. ló mú báwo. ìdí rẹ̀ tó fi sọ̀rọ̀ fáàsì. ìdí rẹ̀ tó fi mú ni pé ó sọ fún mi. pé. kó fẹ́ ra iṣẹ́ ń bẹ̀. kó fẹ́ lọ ṣe ń bo. ní nùgbẹ́dì gíláǹdì yẹn ṣe ń gbọ́ ó dẹ̀ tẹ̀lé débẹ̀ mo wá jókòó ẹ ní sùúrù ní sùúrù jẹ́ ìròjọ́ tèmi ó ti yé yín bọ̀tí kínní yìí ó ti ṣẹlẹ̀ rí tí mo nílẹ̀ rí. ẹ ti ṣe bẹ́ẹ̀ rí ẹjọ́ ṣe bẹ́ẹ̀ rí. tí mo ti mo pẹ̀lú ẹ̀ rí. ẹjọ́ lọ ṣe rí. mi àjọṣe èmi mo mu lọ́sàn-án gan. ok pẹ̀lú ẹ̀ mo nílẹ̀ rí o. ok o mú o lọ síbẹ̀rẹ̀ ká lọ wú orí òkú náà bẹ̀. ẹ àlọ́ wà ń bẹ̀. gbígbẹ báyìí àbí tútù. àlọ́ wà ń bẹ̀ adé wà ń bẹ̀ tàbí tuntun wà tí mo mu ní yìí. ok. ó ti hmm. mo ti mu bẹ́ẹ̀ yẹn ó ti mu lọ́kọ̀p mo pariwo but mo wá dúpẹ́ pé ẹnìkan sọ̀rọ̀ kan pé ọjọ́ tí ẹ mọ̀ bọ́ yìí tó ra káàdì five thousand fún ẹ kíní ìyẹn wọn kàdà mọ. ta ló mú ta ló ra káàdì fún. òun ló ra káàdì fún mi. five thousand. ẹni sùn ṣe bí mo rojọ́ ni. sọ́wọ́n ti bẹ̀rẹ̀ jẹ́ ẹ o my brother mo ń ro johnson mi. ó yára àwọn kí ló ṣe yìí ṣé ó rẹ̀ yìí. sọ mo mú yẹn ọyàn wà ń bẹ ìjọba yẹn wọn pé ah biskit ń bọ̀ yìí gbé. ìlọ́pẹ̀ ní biskit. orí ni orí kí ni egungun èèyàn agbárí èèyàn mo ní bàlá dé ẹ wá wò kíni àwọn òun lè wo òun lè wo tó bá wọn kà ṣe ní ọ̀pọ̀ ẹ̀yìn ká fi lẹ̀ ọ̀làǹpẹ̀ ojú ẹni tí mo mú ládùúgbò tó ti yẹ yín ṣé tí mo sọ ń pé èmi fẹ́ lóyún òpùrọ́ fáwa. no ọtí débi ma ti jẹ́ o ní o fún thirty thousand ló sọ. mo fún ṣíṣì ṣíṣì bá ti pa òfin kó mọ́tò pa mí ìbọn ni pa mí kì í jẹ́rùn ogun ó sọ fún mi. ok ẹjọ lọ ṣe léèlé nìyí sá. ṣe léèlé máa yẹ kí n ṣàlàyé náà ẹ̀gbọ́n ọdí débi pé màá sọ tó bá fẹ́ pẹ̀ máa pẹ̀ tó bá yẹ pọ̀ wá ṣe léèlé ó wá bá mi lánàá oníbọ̀bọ̀ mo fẹ́ ṣẹ́ ń mo ṣe mọ̀ pé sáìsì yẹn èmi gan ní ṣẹ́ ń bẹ̀rẹ̀ tó lọ sókè. Okay kò sí kò tó fẹ́ sí mbẹ́ sí mọ̀ ní yóò tó àjọ débẹ̀ yẹn wájú àjọ kọjá lọ báyìí yẹn bọ̀ tó wá ń bọ̀ ó bẹ́ mi níbẹ̀ yẹn ó sì. níbo ló dé bá. abẹ́ igi yẹn tèmi jókòó sí. sóhun ló dá lọ wú. níwájú ọlọ́run àti bá parọ́ ògùn lákàáyé ọ̀sìn máa lè onú mi lè fẹ́ jẹ òun náà ṣé wọ́n lè fi mọ̀ fún mọ̀ gbọ́ra níta ní kò fẹ́ jẹ mi wẹ̀ láìpẹ́ láì jẹ́ bá ti ògùn láká ayé. òun nìkan eh, too much òun nìkan ló lọ dá wú bẹ́ẹ̀ bí but ẹjọ́ ẹjọ́ ní plan ní pẹ́ẹ́fẹ́ jọ lọ ṣe ni ó eh, ti tó wọ́n ń gbọ́ bá lọ rẹ̀ jẹ́ pé ìwọ ló fẹ́ lọ wú. èmi ni mo ní fẹ́ lọ lóòótọ́ hmm. kí ló kọ́ ti kí ló kọ́ ẹ Fátúndé kí ni. àwọn ní ṣàlàyé fóònù yín ríǹgì. wọ́n jẹ́ mi kò sí wàhálà pé àwọn lọ kéde èlò fún wọn. èmi ni ló fún. níjọ́ o. ilé ẹ ló mú gbọ́. mo ń gbẹ́jọ́ ẹ o. ẹgbórí ìdúró dáadáa èlò ló fún lẹ́ni ẹ̀ẹ́dẹ̀jọ́ lọ́bẹ̀ ta ló wú nù yín ṣé bẹ́ẹ̀ grand lẹ ti wú ṣọ́fẹ̀ tó fi lọ wú dà kí ló fi wú ọwọ́ ló fi wà lẹ́ni kí ni déètì ah, ni oṣù wo láwa yìí march kí ni ní ọdún wo twenty two ní ìwọ ta ni kí lórúkọ wọ Babátúndé kí ni ọmọlẹyẹ kí lórúkọ wọ làṣìṣì lè lọ wú orí olórí sórí bàbá yìí ni sórí bàbá yìí ni mo ní sórí bàbá ẹ ni sórí bàbá wọ ni orí màmá ẹ ni.